mo kí yín ẹ̀yin àgbààgbà níkàlẹ̀ ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di mo kí gbogbo wa wípé ire gbogbo á tó wa lọ́wọ́ kí ni amúwá lénìí orúkọ mi ni ààrẹ ọba ọláògùn adégbòyègà ìfàtúndé mo kí yín o ọba ààrẹ ni alájẹ worldwide eléyìí tí amúwá àwa fi ṣe ọmọ aráyé àfiṣe wa ní oore ni. Orini ọ̀wọ̀ òun ni a mú wá lè ní ọ̀wọ̀ sì ni àgbà oògùn kó tó di wípé a parí ètò yìí a ó fi ọ̀wọ̀ kan ṣoṣo tó dájú tààrà tí ó lè máa wà lára wa tá a bá ń lọ sáké tá a bá ń lọ sóko tí a ò ní rí jàmbá ò ní rí ibi tí àwọn ọlọ́rin táwọn bọ̀ rí bẹ́ẹ̀ ni ó dájú kí a ó dán wò ihun tí àwọn bàbá wa ń pè ní ọ̀wọ̀ ni wípé wọ́n ní ọ̀wọ̀ làgbà oògùn ẹ̀ bó ṣe jẹ́ àgbà oògùn ni pé gbogbo ẹni tó ń lọ sójú ogun kọ́ náà dojú ìbọn kọ́ Bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo ẹni tó rìn lọ́nà kọ́ ni mọ́tò rẹ̀ ń lásídẹ́ǹtì. Kí Olódùmarè kí ó máa ṣọ́ wa. Yálà ibi fẹ́ ṣẹlẹ̀ níbi kan àbí ibi ń ṣẹlẹ̀ níbi kan lọ́wọ́lọ́wọ́ tí ọ̀wọ̀ tó dájú bá ń bẹ lára rẹ, orí rẹ yóò kó ọ yọ, ìṣẹ̀dá rẹ yóò kó ọ yọ ń bẹ. Iyùn là á pè ní ọ̀wọ̀. Àwọn bàbá wa máa ní àkìípẹ̀yìn ká pàdó. Tó bá gbọ́ gbìì nílẹ̀, wà á bá ara rẹ níbòmíì. Kí ni nǹkan tó ń ṣiṣẹ́? Ọ̀wọ̀ ni. Àbí kí wọ́n sọ pé, "Á bó ṣe lọ tán." òun ni aburú ṣẹlẹ̀ àbí kó tó dé aburú máa ṣẹlẹ̀ kò ní kan onítọ̀hún láéláé òun làwọn bàbá wa ń pè ní ọ̀wọ̀ láì fi àsìkò ṣòfò ẹ jẹ́ kí a lọ rèé wá orógbó tó tóbi ẹyọ kan orógbó tó tóbi yìí ẹ jẹ́ kí a gé e sí méjì dọ́gbadọ́gba bí a bá pé orógbó nìyí ká fi èyí tí mò ń jẹ lẹ́nu yìí ká fi ṣàpẹrẹ orógbó a wàá gé sí méjì dọ́gbadọ́gba bá a bá ti gé abala ọ̀tún níbí abala ọ̀tún níbí a ó há tí ó nú rẹ̀ ó jìn ìyún làwọn bàbá wa ń pè ní à ń pa ní pánsá bá a bá ti ṣe bẹ́ẹ̀ tán abala òsì náà a pa òun náà ní pánsá bá a bá ti pa ní pánsá kì í ṣe kárọ̀tì mò ń wí o orógbó ni mò ń sọ o. Tàbá ti pa páńpásá tán, a ó mú ewé ẹyọ tí ò dúdú kan, a fìdí rẹ̀ gúnlẹ̀ sínú orógbó náà. Tàbá ti fi gúnlẹ̀ sínú orógbó náà tán, a ó lọ kán oje bòtujẹ̀, oje bòtujẹ̀, oje oníbòtujẹ̀ làpálàpá. A ó kan oje rẹ̀ sí. Bí a bá ti kan oje ẹ̀ sí dáadáa náà a wá fi ìdérí orógbó kejì náà a fi dè papọ̀ ẹ̀fẹ̀ òwú a wá fi sínú ẹ̀fẹ̀ òwú a wé ní òwú dúdú àti funfun agbára olódùmarè ẹ máa fi sí ara bẹ́ẹ̀ bá ń jáde ẹ lè tá mọ́ síngílẹ́ẹ̀tì ẹ lè júnú ọkọ yín kò sí ibi tí ẹ ò lè fi sí ní agbára olódùmarè a ò ní rí bí o ṣùgbọ́n bí èèyàn bá ń ṣe nǹkan ẹ̀là lọ́wọ́ kó má fọwọ́ kàn àbí ara rẹ ò bá mọ́ má fọwọ́ kàn torí tó bá fọwọ́ kàn yóò pòórá ò sì ní rí mọ́ o bó ṣe rí nìyẹn á jẹ́ bí iná fún ẹ á là bí òrùn èrè gbogbo á dé fún wa o ẹ ṣé mo kí gbogbo wa o pè mí sórí oh eight one one four two eight forty seven fifty nine olúwayé ọba rẹ ògbóni alájí mo kì í yàn ẹ ṣé.